ẹ kú déédé àsìkò yìí ní gbogbo ibi tí ọwọ́jà ìkànnì yìí bá ń fẹ́ dé kí a tó máa kí ara wa káàbọ̀ sí orí ìròyìn láwọlẹ́sàn láti iléeṣẹ́ campus radar funab orúkọ mi ni rabiu karimat ọláyẹmí kí a tó máa tẹ̀síwájú ẹ gbọ́ àwọn kókó tí ó wà nínú ìròyìn. Ìròyìn àkọ́kọ́ tí ó máa fi kíra wa káàbọ̀ sórí ìròyìn láọlẹ́sùn ní àṣálẹ́ ti ni ó ní ọ̀wọ́n gógó oúnjẹ yóò wà ní Nàìjíríà àtàwọn orílẹ̀-èdè mìíràn wọ ọdún 2023 àjọ tó ń rí sí ìṣúná àgbáyé IMF ló sọ bẹ́ẹ̀. Ààrẹ Nàìjíríà nígbà kan rí Ọ̀gágun Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n ní ọ̀rọ̀ ìgbésùmọ̀mí ní Nàìjíríà ti kọjá ọ̀rọ̀ ọlọ́pàá àgbègbè gómìnà ìpínlẹ̀ Kano Abdullah Ganduje ti ní bí wọ́n bá ní Wike wọlé síbì kan lásìkò ìdìbò ààrẹ Nàìjíríà yàrá rẹ̀ ló kó sí. olùṣọ́àgùtàn David Ibiyomi ti ní tọmọ yóò bá tí ì wọ fásitì ẹ má ra fóònù fún wọn mọ́ sheik akeugba gold wọ́n ti ṣàlàyé ohun kan tí àwọn mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe láti fi rí òru lailatul kọ́dírì ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ àjọ tó rí sí ìṣúná àgbáyé IMF ti kéde rẹ̀ pé ipa tí ìkọlù Russia sí Ukraine yóò kó lórí mímú kí iye owó àwọn oúnjẹ ó gbówó lórí sí kò ní kéré o bákan náà ló yóò ṣe ọ̀pọ̀ àkóbá fún iye tí wọ́n ń ta epo àti afẹ́fẹ́ ìdáná gáàsì lọ́dún 2022 wọ 2023 láwọn orílẹ̀-èdè bíi nàìjíríà àtàwọn orílẹ̀-èdè mìíràn àjọ imf gbé èyí síta nínú àbájẹ ìwádìí kan tó pe àkórí rẹ̀ ní àwòfín ọrọ̀ ajé àgbáyé Gẹ́gẹ́ bí ohun tí Àjọ Ìṣúná Àgbáyé náà sọ, ọ̀wọ́n gógó owó orí ọjà yóò wáyé gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ rẹ̀ àtẹ̀yìnwá nítorí ogun tó ń wáyé ní Ukraine yóò túbọ̀ mú kí nǹkan gbénú sókè sí ju bí ó ṣe yẹ lọ. Ó fi kún un pé nítorí ipa òdì tí ìkọlù Russia sí Ukraine ní lórí ìkórè lẹ́ka ètò ọ̀gbìn lọ́dún 2022 báyìí Ọwọ́jà ọ̀wọ́ngógó oúnjẹ yóò wáyé lọ́dún 2023 pẹ̀lú Ààrẹ Nàìjíríà nígbà kan rí Olúṣẹ́gun Ọbásanjọ́ ti sọ pé ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ló lè fi òpin sí ìpèníjà ètò ààbò ní Nàìjíríà. Ọbásanjọ́ dábàá lásìkò yìí tó gbàlejò àwọn adarí àpapọ̀ ẹgbẹ́ àwọn alága ìjọba ìbílẹ̀ nígbà kan nílùú Abẹ́òkúta olóyè ọbásanjọ́ sọ pé ó ṣe kókó kí ìjọba rọ ètò ìṣàkóso ìṣẹ̀ǹbáyé àti ìjọba ìbílẹ̀ tí òun ṣètò rẹ̀ lásìkò ìṣèjọba òun àti olóògbé muritàlá muhammed kí ó ró wọn ní agbára ó ní ṣùgbọ́n o ó jẹ́ ìbànújẹ́ pé ètò ìjọba ìbílẹ̀ tó ń la ọ̀nà mójútó ètò ẹ̀kọ́ ìlera iṣẹ́ àgbẹ̀ àti ìṣèjọba ti parẹ́ pátápátá gómìnà ìpínlẹ̀ kánò abdullah ganduje ti gba ojúgbà rẹ̀ nípínlẹ̀ rivers iye nyesom wike sọ òótọ́ ọ̀rọ̀ lórí èròǹgbà rẹ̀ láti dupò ààrẹ lọ́dún 2023 lọ́jọ́ ajé ọ̀sẹ̀ yìí ní ganduje gbàlejò wike nílé ìjọba nípínlẹ̀ kánò ló sọ fún un pé wọn yóò fẹ̀yìn rẹ̀ janlẹ̀ nínú ìdìbò ààrẹ ọdún 2023 àti pé yóò rúpò ní. gómìnà ìpínlẹ̀ kánò ti sọ̀rọ̀ náà tẹ̀ríntẹ̀rín ní òun yin wike láwo pé ó tiẹ̀ jáde láì dupò ààrẹ ọdún 2023 ṣáájú àkókò yìí ni wike ti lọ rí àwọn jàǹkànjàǹkàn nínú ẹgbẹ́ òṣèlú pdp lórí ìbò abẹ́lé ààrẹ ẹgbẹ́ wọn olùṣọ́ àgùntàn àgbà ìjọ Salvation Ministry David Ibiyomi ti gba àwọn òbí níyànjú láti má ṣe ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fáwọn ọmọ wọn tí wọn kò bá tíì wọ ilé ẹ̀kọ́ gíga òjíṣẹ́ Ọlọ́run yìí fi ọ̀rọ̀ náà léde lórí ẹ̀rọ ayélujára rẹ̀ tí a mọ̀ sí Facebook ó ní ẹ má ṣe ra fóònù fọ́mọ tí kò bá tíì wọ ilé ẹ̀kọ́ gíga ó lè rí bákan létí mo sì mọ̀ pé ẹ lajú ṣùgbọ́n ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ra fóònù fún wọn ìyẹn kì í ṣe ìwà ọ̀làjú àwọn fóònù ńlá tẹ́ ẹ̀ ń rí yẹn oríṣiríṣi àwọn nǹkan tí kò tọ́ ló máa ń déédéé wá sókè tí kò sì yẹ fáwọn ọmọdé láti rí ìkìlọ̀ olùṣọ́àgùntàn yìí kò sẹ́yìn fídíò kan tó ń jà ràìnràìn lórí afẹ́fẹ́ níbi tí àwọn akẹ́kọ̀ọ́ ilé-ìwé Chrisland tó wà ní agbègbè Lekki nílùú Èkó ti gbé fídíò ọmọbìnrin ọmọ ọdún mẹ́wàá kan tó jẹ́ akẹ́kọ̀ọ́ iléèwé ọ̀hún lákòókò tó ń ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́kùnrin nígbà tí wọ́n lọ sí Dubai ọ̀rọ̀ yìí di ohun tí àwọn ọmọ nàìjíríà fà mọ́ra wọn lọ́wọ́ lórí afẹ́fẹ́ níbi tí àwọn kan ti sọ pé kí wọ́n fi páńpẹ́ òfin de iléèwé ọ̀hún àwọn míì ní ọwọ́ àwọn òbí ọmọ ni ọ̀rọ̀ náà ti wọ́ wá àwọn sì ló yẹ kí wọ́n dá lẹ́bi ìwà adójútini tí ọmọ wọn hù nítorí kì í ṣe iléèwé ló kọ́ wọn ní ìwà àìtọ́ ọ̀hún bákan náà àwọn mìíràn ní kò yẹ kí ó jẹ́ pé ariwo ọmọbìnrin yẹn nìkan ni wọn yóò máa pa kì í kúkú ṣe pé ó dáa kínní ọ̀hún ṣe fúnra rẹ̀ àwọn ọkùnrin tí wọ́n jọ ń ṣe ń kọ́ tá ò bá gbàgbé ní kété tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ní ìjọba ìpínlẹ̀ èkó ti gbé àgádágodo ńlá sẹ́nu ọ̀nà iléèwé ọ̀hún wọ́n sì ṣe ìkìlọ̀ pé kí wọ́n má ṣe gbé fídíò ọ̀hún sí orí afẹ́fẹ́ mọ́ iléeṣẹ́ ọlọ́pàá èkó ti bẹ̀rẹ̀ ìwádìí ní pẹrẹwu lórí ìṣẹ̀lẹ̀ yìí wọ́n ní àwọn ò rí àrídájú pé àwọn àwọn túṣu désàlẹ̀ kòkò láti rí ojútùú sọ́rọ̀ náà ìròyìn tí wọ́n fi máa káàdì rẹ̀ ńlẹ̀ fún àṣálẹ́ tòní lónìí alága àjọ àwọn mùsùlùmí ní ìpínlẹ̀ ọ̀yọ́ sheik alwasiru taofik akeugbagold ọmọ akeugberu ti ṣàlàyé pé òru yìí òru agbára ni tí ọlọ́run máa ń ṣe ọlá onímọ̀ nípa ẹ̀sìn islam náà ní òru tí olóríire lè di olórí ibú tí kò bá ṣọ́ra ní òru tí olórí ibú lè di olórí ire dẹni pẹ̀lú ó ní ọjọ́ tí yóò ṣẹlẹ̀ kò sí ẹni tí yóò mọ̀ àmọ́ sísọ àsìkò yẹ ṣe pàtàkì gidi gan nínú àsìkò ààwẹ̀ lára àwọn nǹkan tó yẹ kí ládàá rẹ̀ pé ni dídìde yanná fílà lóru tó bá lè ṣe torí ó ní pàtàkì gan jù lójú Ọlọ́run bákan náà ló mẹ́nuba yíyanná fílà tó sì ní kí oníkálukú múra sí ẹ̀sìn àti ìbáàdà lásìkò Ramadan èyí ni òpin ìròyìn láwọlésùn láti iléeṣẹ́ Campus Radar Funab títí ìgbà mìíràn tí a ó máa pàdé orúkọ mi ni Rabiu Karimat Ọláyẹmí